ṣáájú mọ́fìdí jálẹ̀ kò pẹ́ ní ìwọ jáde òkú méjì àbí mẹ́rin á bá ara wọn nílé lẹ́nìí tí a bá rí ìrẹsì ọ̀hún. bí o bá ti lè ṣí yàrá yẹn fún mi kí n confirm nǹkan tó wà nínú rúùmù yẹn tàbí my relationship. ohun tó bá wù oníkálukú ló lè ṣe ọ̀nà tó bá wù oníkálukú ló lè gbọ́rọ̀ ajé gbà ibi tó wù mí ni mo gbọ́rọ̀ ajé mi gbà ṣé ẹ̀ṣẹ̀ ni ká lówó